فهي وصية الله سبحانه وتعالى للأولين والآخرين عباد الله يقول الله سبحانه وتعالى وكل إنسان ألزمناه طاهره في عنق ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا عباد الله فجزاء المرء يوم القيامة مرهون بعمله المدون في صحيفته وما حقيقة العمل إلا حصيلة في الجوارح فالجواهر المره هي التي تهادي أعماله فمن أشغل جواحره بصل الصالعات وألزمها شرع الله سبحانه وتعالى وتقوى فيثقل ميزان حسناته فمن ثقلت موازنه فأولئك هم المفلحون وأما ما لم يضبط أفعال جواهره بآداب الإسلام فسيثقل ميزان سيحاته ويصدق عليه وصف الحق جل وعلا يوم تشعل عليه ألسنتهم وأيديه وأرجلهم بما كانوا يعملون عباد الله لقد حضر القرآن الكريم من هافات اللسان والأذنان كما بين رسول الله صلى الله عليه وسلم عظم الحذام المرتبة عليها فقال سبحانه وتعالى إذ تلقيناه بألسنتكم وتقولون بأفوائكم ما ليس لكم به علم وتحسبونه أينا وهو عند الله العظيم وقال سبحانه وتعالى محذرا ومتواعدا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بحتانا وإثما مبينا وتعاملوا عباد الله في هذا الحديث الذي رواه الإمام أحمد والترمذي عن بلال بن حارث قال قال رسول الله صلى الله عليه وسلم إن رجل ليتكلم بالكلمة من رضوان الله ما يظن أن تبلغ ما بلغه يكتب الله عز وجل يكتب, يكتب الله عز وجل له بها رضوانه إلى يوم القيامة وإن رجل لا يتكلم بالكلمة من سخط الله ما يظن أن يبلغ ما بلغه يكتب الله تعالى يكتب الله له يكتب الله تعالى بها عليه سقطه إلى يوم يلقى عباد الله واللسان هو ترجمان القلب واستقاماته عنوان لاستقامة الإيمان قال رسول الله صلى الله عليه وسلم لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه ولا يستقيم قلبه حتى يستقيم لسانه رواه البخاري ada ọpẹ́ fọ́lọ́run ọba àlékún fi Ọlọ́run orí ajẹjẹ tán Ọlọ́run ọba kuma bá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìbámu ìlànà tànẹ́bí Muhammad ní gbogbo ọgbà tí ànẹ́bí bá ń bá àwọn sọ̀hábà tí bá ń bá wọn sọ̀rọ̀ a máa jóyé wọn pé ètò olóore inú ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba a ò kí ń ti ọ̀rọ̀ ẹ̀dá ká gbé lérí ọlọ́run ọba bọ́lọ́n bá ti sọ̀rọ̀ ẹlòmíì ò tún gbọ́rọ̀ sọ̀rọ̀ tó takùtọ́ lọ mọ́ tó bá ti wù kẹ́nìyẹn jẹ́ sí wa tó bá ti wù kó súnmọ́ wa tó àǹfààní tí ń tọ́dọ̀ rẹ̀ bọ́sọ́dọ̀ wa bó bá ti kó pọ̀ tó níjọ́ tó bá ti sọ tó takùtọ́ àní tẹ̀lé ó dáa kó bínú kọ́lọ́mọ́ bínú sí wa àmọ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yé wọn bẹ́ẹ̀ wọn a máa wá ìyọnu àwọn èèyàn ọlọ́run bá bínú sí wọn eléyìí ò kí ń wa mùsùlùmí o lànàbí sallallahu alaihi wasallam la máa fi ti ọ̀rọ̀ ni máa fi ń jẹ́ ìtìsíwájú ọ̀rọ̀ ìlànà tó dáa tí yẹn fi ń sin lọ́n téèyàn ó fi jèrè ìjọsìn náà ó ní kéèyàn sin lọ́n pẹ̀lú lànà ànábì wa Muhammad ìlànà nẹ́bí la fi ń sin lọ́hùn àìsìn lọ́hùn pẹ̀lú ìlànà apá kan tó là kalẹ̀ tó takùtà nẹ́bí a ò kí ń sin lọ́hùn pẹ̀lú ìlànà mùkádàmù kan pẹ̀lú ṣéwù kan wòlíì kan ní àgbọ̀rọ̀ sí lọ́hùn pẹ̀lú ìlànà wọn gbogbo ẹ̀sìn tí yóò jèrè ẹ̀ láyé tí yẹn bá ṣe é òun ni kí yẹn sin lọ́hùn pẹ̀lú ìlànà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó burú jù inú wa téèyàn máa ń wù tí ọ̀dá òun náà ni àdáadáa lẹ́nu ẹ̀sìn àdáadáa lẹ́nu ẹ̀sìn burú débi pé ẹni tí ń ṣe òní rí láì dáa yóò máa rí ilé ni tó dáa ni ẹ wá tán ṣe mọ́tò lónìí wọ́n á kéde inú rẹ̀ dùn àwọn àfààfà kí ọ̀tún ńlá tún ní mòlúdi ti wá o lágbo báyìí kọ́dà àfààfà yìí ló ṣe wá sẹ́pẹ́ wọn orílẹ̀ aburú nù anabi sallallahu alayhi wa sallam ló fi nílò burú jù kò túmọ̀ pé ó burú jẹ bọ́ lọ kò sì túmọ̀ pé ó dépò ẹ bọ́ àmọ́ látara pé ń ti ń ṣe òǹgùn ní rí láì dá abiola musa siwa pẹ̀lẹ́pẹ̀lẹ́ jama èyí tí a fi bára wa sọ lẹ́nìí òun ni àfáàtún lisan àwọn lisan ahán ahán wa ewu ti ń bẹ́ńbẹ́ ahán ewu bẹ́ńbẹ́ púpọ̀ bí ahán wa ṣe rí òun ni ó lè jẹ́ eríire fún wa ó lè jẹ́ sábà bí oore fún wa ó sì lè fa sábà bí eri ibú fún yàn. ahọ́n ahọ́n ó lè sọ̀yàn di ẹni tọ́lọ́wọ́n bá ò nífẹ̀ẹ́ sí ó sì lè sọ̀yàn di ọ̀tá ọlọ́run. ahọ́n tẹ́ rí i ó lè sọ̀yàn dọ́mọ àlìjánná tí yóò bẹ̀ lọ gbére bákan náà ahọ́n kan yìí náà ó lè sìn ọlọ́mọ náà ọlọ́mọ sí ọlọ́mọ náà o níta ń sọ ni pé àwọn léwu a sì máa ń mójútó ni a máa ń wo kí ló fẹ́ jáde ń bẹ́ẹ̀ èyí kan yanu kọ́wọ́ sì jáde lẹ́nu yàn bẹ́ẹ̀ bá mọ ewu tí ń bẹ níbi ahọ́n kò ní dán o ẹni tó bá mọ ewu tí ń bẹ níbi ahọ́n ìsọ̀rọ̀ jáde kó tó sọ̀rọ̀ yóò rò ó yóò bá wọn kéwù onítìrà ni ìbẹ́nu àwọn ọ̀rọ̀ Yorùbá tó ní kìmí tó sì sàǹfààní Yorùbá ní ẹyin lọ̀rọ̀ àhánà pé bẹ́ẹ̀ ẹyin lọ̀rọ̀ tó bá ti bọ́lẹ̀ àgbákò séèyàn nù. òun láti gbọ́rọ̀ wo ní ó jáde lẹ́nu wa. Yorùbá tún sọ bákan náà wọ́n ní ọ̀rọ̀ ìmọ̀ ń mú obì jáde lápò ọ̀rọ̀ yìí kan náà a tún máa mú ìdà jáde nú apó ẹnì kọ̀ọ̀kan wa àwọn tá a jẹ́ mùsùlùmí ìsìláàmù wa pé débi pé ó sọ wa lára púpọ̀ nígbà tí ó máa já wa ẹlòmíkan fẹ́ràn ọ̀rọ̀ mùsùlùmí ẹ̀sà dédé sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ronú tí ń tọ́ fẹ́ sọ kọ́ tó sọ tó bá ti sọ wàhálà dé o wàhálà táyé nìkan kọ́ tàlìkíámù mẹ́mẹ́ ẹlòmíì ti sọ̀rọ̀ tí ó sì mọ̀ pọ́wọ́ yìí ló sọ̀rọ̀ délé rí ọba tó bá fẹ́ ronú sí àkọ́kọ́ ni pé tí mo fẹ́ sọ yìí ṣé mo nímọ̀ ń pa rẹ̀ àbí nímọ̀ ń pa rẹ̀ ìtí mo fẹ́ sọ yìí ìtàn ti ń pè ní ìmọ̀ ìtàn ń pè ní ìmọ̀ òun ni kíyàn mọ̀ pé dúdú dúdú tí a bá rí nǹkan dúdú kó rí pé dúdú rèé ìtàn ń pè ní ìmọ̀ nu tí a bá rí funfun á ah, funfun lélẹ́yìí kèé ṣe pé wọ́n pé ó ṣe wá fẹ́ jọ dúdú báyìí kèé ṣe mọ́ o ntí yẹn bá tó bá dá yẹn lójú fún ẹbí ọ̀rọ̀ ẹ̀sìn ni ntọ́ka tó dá ọ lójú oníkọ́sọ́ o. àmọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ látara ìmọ̀ àwọn èèyàn kùlá tí wọ́n fẹ́ sọ pa Islam tí wọ́n sì máa ń pa rẹ̀. ọlọ́run sì ń kìlọ̀ fún wa ó ní wàlá àtàkùn. ma laysa laka bi ilm inna as-sam'a wal كل أولئك عنه مسؤولا قل واني ولا تقف ما ليس لك بعلم إن طبني من طاري ما صو إن طبني من طاري ما صو كلفا إن السمع والبصر والفؤاد نتوري بيتي تافين بو àtọ́jú tá a fi rí náà àti làákàyè tá a fi ronú ká tó sọ̀rọ̀ gbogbo eríkèríkè ọmọ èèyàn pátá ìkọ̀kánú rẹ̀ lábèrè bó lọ ti ṣe kí lọ fi ṣe sọtọ́ bá fẹ́ sọ̀rọ̀ ní ìmọ̀ nípa tó fẹ́ sọ gbogbo ń tọ́ bá sọ pátá ọ̀sọ́ àwọn èèyàn gbọ́ pọ́ ọsọ́ ni àbí kọ̀rọ̀ ọ̀rọ̀ ti sọ́tà àwọn èèyàn ọmọ tó bá ti jáde kìyàmà wọ́n gbé jáde fún ọba yìí ni ọ̀rọ̀ àwọn tó ń sọ lẹ́yìn sọ ní máa ń pa ẹ̀tọ́ fi ń sọ kí ló dé tó fi ń sọ bí ẹ bá fẹ́ sọ̀rọ̀ tó bá ní máa ń pa rẹ̀ yóò tún wá gbé e lọ́wọ́ ara rẹ̀ pé ìtí mo ń sọ yìí gan kí ló dé tí mo fẹ́ sọ gan ìjẹ́ kan lè bá pàkíyèsí ẹni tí ń sọ̀rọ̀ yìí ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ṣé kán bá lè pàkíyèsí rẹ̀ ni àbí mo fẹ́ fi dáyé ẹ̀yẹ rẹ̀ lẹ̀ èyí wọn rẹ̀ yìí. ọlọ́run bá sọ́nà Al-Qur'an Karim kullu insan ó ní gbogbo ọmọ èèyàn pátápátá alzamnahu tahirahu fi unqi gbogbo ohun tó bá ṣe láyé èyí tó ṣe èyí tó sọ lọ́rọ̀ nílé ayé gbogbo ẹ̀ pátá là ń wé mú ọrùn ẹ̀ gbogbo ẹ̀ ń wà lákọọ́lẹ̀ wọnùkúrìjù láhù yawma al-qiyamah kìtáàbà tó bá di jáàlì kìyàmà gbogbo sẹ́tọ̀ ọ̀sẹ̀ pátá àwọn ọ̀rọ̀ tọ́mọ èèyàn sọ wọ́n wàá fà jáde nú ọrùn ọmọ ènìyàn kìtáàbà yóò ti di kíkọ́lẹ̀ níjọ́ tí wàá tẹnìkan jókòó tẹ́ ń sọ̀rọ̀ bọ̀dá lágbájá bọ̀dá tó kọjá wájú yín ó kàn lọ tiẹ̀ náà ni tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ tó wọ̀n mà wọ́n sọ yóò di tíra mọ́ lọ́wọ́ ni yóò di tíra tí kálukú mọ̀ á wò báyìí ọlọ́run máa sọ pé ẹ̀kọ́ra kìtẹ́ẹ̀bẹ̀ gbogbo tó ti láyé náà nù ó máa fi ẹnu ara rẹ̀ máa fúnra rẹ̀ máa ka tíra rẹ̀ ó yá máa ka kafa bi nafsika al-yawma alayka hasiba wọn náà yẹ kí wọn náà lè ṣèṣì lóhun tó bá mọ̀ lónìí kálukú wa ẹjẹ́ awo tí ń jáde lẹ́nu wa ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid pàtàkì jùlọ àwọn tá à nípa ẹ̀sìn fáwọn èèyàn níta bá fẹ́ sọ ẹjẹ́ ronú sí dáadáa o àwọn èèyàn bẹ̀rù ọlọ́run bá bí ọ wá àti táwọn yẹn wá ń ṣe nísìnyí ọ̀rọ̀ táwọn yẹn ń sọ ó ti táwọn yẹn wá ń roko sọ́dọ̀ ara wọn wọn ò roko sọ́dọ̀ ọlọ́run tànẹ́bì mọ́ gbogbo ẹni tó bá ti fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ọmọ roko sọ́dọ̀ ọlọ́run àtọ̀dà nẹ́bì ni kèé sọ́dọ̀ ara rẹ kèé sọ́dọ̀ afá rẹ kèé sọ̀rọ̀ ṣéwù rẹ̀ ẹnìkan lónìí lórí rédíò òun náà ń ṣe wáàsí ni ó ó wá ní ìwọ tọ́ lọ́fẹ́ ṣe súnà tó ń sọ pé káwọn èèyàn máa pàwọn èèyàn lé torí pé ànábì ló sọ bẹ́ẹ̀ nítorí ẹ̀kọ́ ṣe tán tó o bá fẹ́ ṣe súnà rẹ pé ìwọ náà lọ fẹ́ gbẹ ìyá rẹ náà àmọ́ tó o bá ti lè fẹ́ gbẹ ìyá rẹ a jẹ́ pé ìntọ́ ń sọ òun ni ọmọ pàmò yóò wọ́n máa takùọ́ kò bá àwùjọ yìí mu ọba lọ fẹ́ gbẹ ìyá rẹ láwùjọ yìí àwọn yóò máa sọ̀rọ̀ sí ọkùnrin tí ní à ń sí ọ́ wèrè à ń sí ọ́ ni ọ̀n lè fàsìkò ànẹ́bí àwùjọ ànẹ́bí má fi wé tiwáyà yìí tó àwùjọ ànẹ́bí wọn bá kúnlẹ̀ fúnra wọn ó yíra wọn ẹ wo subhanallah ولا تقف ما ليس لك بعلم إن السمع والبصر والفهاد كل كان عنه مسؤولا ẹ wo àwọn èèyàn ẹni ní tí ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kò sì sọ tó fẹ́ sọ kò nímọ̀ nípa tí ń sọ ẹ wo ṣèbí jọra wọn ọ fẹ́ ọ̀n ṣàtàkó sínú ànábì nù. ṣé nígbà tí a wo tí a bá kí rẹ̀ tí wọ́n fẹ́ àwọn èyí tí lọ́pẹ́tọ̀ gbogbo dábàá ṣe nú ẹ̀sìn ẹ̀yìn ẹ̀kọ́ ṣe bí ànẹ́bí ní ẹ̀fẹ́ gbẹ̀yà yín náà ìta ìtí ń ṣẹlẹ̀ ni pé tá a bá rẹ́ ni tó ṣe bẹ́ẹ̀ tó fẹ́ ni tó jù lọ tó bí lọ́mọ á ní pé sílẹ̀ ìfín bẹ́ẹ̀ tó bá ní kí ló dé àwọn aráfà náà bí ṣẹ̀rí. ṣé ó lẹ́tọ̀ọ́ nítorí pé òjijì wa ṣe é kò sì sọ fún wa pé ẹ̀ka ni fẹ́mi nìkan. àwọn nǹkan mi ń sọ fún yín pé eléyìí ó ẹ̀sà ní fẹ́mi nìkan omi sì ń bẹ kàn ṣe eléyìí ẹ̀sà ní fún mi àtàwọn mọ̀lẹ́bí mi ṣùgbọ́n pé eléyìí ẹ̀sà ní fún ànẹ́bí yóò lẹ́sà ní fún un ṣùgbọ́n sọ ọlọ́run àwa tá à ń sọ ọlọ́run fáwọn èèyàn ẹjọ́ àmọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ọba ọ̀dọ̀ ọlọ́run la máa ń roko sí àtọ̀dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam a ò kí ń roko sọ́dọ̀ ara wa pé káyọ̀ máa gbọ́ tiwa ká máa fi takùtọ̀ lọ. nítorí wọn bẹ sọ lọ́rọ̀ ẹja kèsì o nínú tó lè fa ìyà sàárè fún yàn látara hán kí yàn máa sòfófó ó lè fa ìyà sàárè fún yàn ẹlòmíín ní tí ó ti wá di ìṣesí rẹ̀ olófófó ni wọ́n ti wá mú olófófó wọ́n yẹn ṣe nǹkan lójú ẹ̀ mùsùlùmí kì í sòfófó torí pé ewu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún un anabi sallallahu alaihi wasallam àtàwọn sòhábà rẹ̀ wọ́n kọjá níbi sàárè méjì kan ìgbà tí wọ́n débi sàárè méjì yìí anabi wá dúró anabi wọ́n sọ báwọn bàbá pé inna adain yu adiban yu adaban àwọn méjèèjì yìí wọ́n ń fi ìyà jẹ wọ́n lọ́wọ́ báyìí àwọn méjì tán bẹnu sàárè yìí wà ma yu adabani fil ètí wọ́n ń jìyà lélẹ́rí kèése nǹkan tẹ́yìn ń rí tó tóbi lẹ́sẹ̀ àmọ́ tẹ̀bí lọ́dọ̀ ọlọ́run àwọn nǹkan mi máa ń bẹ àwọn ìfojú kékeré wò àníbi ní nǹkan tó ṣe yìí ojú kékeré òun làwọn fi wò ó bẹ́ẹ̀ sì ló tóbi lọ́dọ̀ ọlọ́run ọba àníbi ní ẹ̀rọ alákọ̀ọ́kọ́ yìí ó fẹ́ràn kó máa sòfófó tó bá ti gbọ́ yà yìí yóò lọ sọ fẹ́lẹ̀ yìí tó bá ti gbọ́ lẹ̀ yóò sọ fẹ́lẹ̀ yìí náà. ànẹ́bí ni tọ́lọ̀ ń fi ìyá sàárẹ̀ jẹun lélẹ̀ yìí ẹni kéjì ẹni tó tọ̀ kò farabalẹ̀ níbi ìtọ́ rẹ̀ kó fi dátán díẹ̀ bí tábà àwọn méjèèjì yìí ànẹ́bí ni ọlọ́run fi ìyá sàárẹ̀ lọ́wọ́ jẹun lọ́wọ́ báyìí ayé pé ká nígbàgbọ́ nípa ìyá sàárẹ̀ inú mẹ́rin lọ́wọ́ tẹ́lómi ó rò pé ó bá ti kú tán àlàáfíà dé kò sí àlàáfíà fún kú tí ẹ bá kú bẹ́lómi o ọlọ́run kò sí àlàáfíà fún wa ni o kò sì wà àlàáfíà láyé ìwọ́n tó ń sún fún fún káàkiri ìyá ń bẹ fọ́nù sàárè bí àná ti wá lágbára tó ànábi wa sọ báwọn sọ̀hábà ó ní ká báwọn já ewé làbídùn wọ́n wá já wọ́n wá la sí méjì ó mú ewé kan ó fi gún sáré kan èkejì ó fi gún sáré kejì àwọn sọ̀hábà wa béè lọ́wọ́ rẹ̀ pé ó ti ṣí báyìí ànábì ni ewé méjì tí mo fi sí yìí ó ṣeé ṣe tó bá wọ ọlọ́run ọba yóò ṣe ìyà àwọn méjèèjì yóò ṣe ní fúyẹ́ lópin ìgbà tó yóò bá ti gbẹ ni o yóò ṣe fúfúyẹ́ fúfúyẹ́. lópin ìgbà tí ewé ò bá ṣe kíní tí ò bá ti gbẹ fúfú yẹn náà ni ó wọn ní kóyà ń dúró ewé gbẹ ewé ọgbẹ pápátá oṣù mẹ́ta yóò gbẹ ó tún gbẹyàn lójú pálí yẹn kèé sí ìyà tó fú yẹn ni nítorí òfófó. ó láwọn nǹkan méjì ara yín tẹ́ bá lè sọ méjì fún mi ẹ̀yin mùsùlùmí bá wí o ẹni takida rẹ̀ dá ní bá sọ̀rọ̀ o ẹni tí bá ń tákìdá rẹ̀ bá dá ẹ̀yin olóyè ò bọ̀ wí o wọ́n lọ tákìdá rẹ̀ ṣe ni o wọ́n wo, yẹn yẹn pẹ́ wò èyí ò kàn ó wọ́n ti ẹ̀ wá kú lérí ẹ̀ níbi pọ́n yẹn pẹ̀pẹ́ wò àti pọ́n lọ báwọn tí wọ́n ń yẹ yẹ̀pẹ́ wò ọ́ sì gbére nu náà ni omi bá kú lérí ẹ̀ kò sáforíjì fẹ́ yùn èyí tá a sọ yóò kàn ọ́ ọ̀ ní wo sẹ́mọ́nì ọ̀ sì ní ṣe ń sẹ́mọ́nì àtiwọ́tọ̀ fi nǹkan kọ́lé àtiwọ́tọ̀ ń ra òkà jọ láti tá nípa àtàtọ̀ ń fi sọ́wọ́ tó ń fi sígbànú èyí tá lẹ́sọ̀ yóò kàn ó. nítorí pé àwọn nǹkan wọ̀nyí òun tiẹ̀ bí ẹ bá ṣe é béèrè ni fún ìyànnú náà àmẹ́ni tí ìmọ̀nì rẹ bá dáa títà orí rẹ dúró ànábì ni ọtún sọ nǹkan méjì fún un tọ́ ọ bá rí méjèèjì sọ dáadáa anábì ní ń fi ọlọ́kàn balẹ̀ subhanallah anábì nìkan ló tó sọ léyìí o anábì nìkan ló tó sọ o pé àwa ń fi ọlọ́kàn balẹ̀ pé ọ̀ni wọnú ọlọ́run bí bàbá kan bá ń sọ ẹ̀ fún ọ wà láyé ń ni òun gbọ́dọ̀ sọ fún ọ lè sọ fún wa pé òun ní fọkànbalẹ̀ lé ara òun ni àbírú wọn làwọn eléyìí lọ́kọ̀ ẹ má wọ́ọ́rì ẹ̀wọ̀n ẹ ti wà àlìjọ́nà náà bá àwọn ọ̀wọ́ ìwọ wa ń kọ́ Abubakar Siddiq ọbí Allahu ta'ala àná ọ̀rọ̀ irú ọ̀tá lẹ́bi sọ yìí kò gbẹnu Abubakar tó tàn àbí ọ̀tán báyìí Abubakar ò lè sọ bẹ́ẹ̀ pé mò ń fi ọlọ́kàn balẹ̀ tí bá ti ń sọ àwọn àfáà ó sọ fún wa pé ọ̀rọ̀ tí ń sọ yìí mọ̀rùfún lókùnmá ń sọ ayé pé ó gbọ́ lẹ́nu ànẹ́bì ló ń sọ kíni yìí lòun náà fi ń sọ bá òun ni tòtí ẹ bá sọ nǹkan méjì ànẹ́bì ni mo ń fi lọ́kàn balẹ̀ pé yóò wà lè jẹ́nu ọ̀nà ọ̀ba alákọ̀ọ́kọ́ hmm, n ti ń bẹ lábẹ́ ẹ̀tàn rẹ méjèèjì wọ́n náà ti mọ̀ ọ́n lásọ rẹ̀ jẹ́ ẹjọ́ zinanu fún abẹ́rẹ́ ìwọ tó wá jẹ́ ọkùnrin ẹlòmíì ti jẹ ó ti di ahọ́n rẹ̀ sínú kẹ́yì mọ̀tàwá kan torí pé ọ̀ save ọ̀pọ̀lọpọ̀ ò save lélẹ̀ yìí zina ẹlòmíì ò rí abẹ́rẹ́ sọ ó ti á sọ̀rọ̀ sọ́wọ́n. tọ́wọ́ fi lè sọ abẹ́rẹ́ méjì ọba sọ abẹ́rẹ́ ìwọ ọkùnrin ìwọ obìnrin tọ́ba rí afẹ́rẹ́ sọ ọtí ọ̀nkọ́ni báyìí bọ́ọ̀ díẹ̀díẹ̀ nù ó kẹlẹ̀ kejì ẹlẹ́ẹ̀kejì ntí ń bẹ láàrin irùngbọ̀n rẹ àti irunmú rẹ òun náà rí ẹnu rẹ sọ méjèèjì fún mi ànábi tó fi lè rí abẹ́ sọ àtẹ ẹnu rí méjèèjì kó níjàánu ntí ẹ̀kọ́ lọ ń sọ ntí ẹ̀kọ́ ọ̀sọ̀ ní sọ abẹ́ rẹ ntí ẹ̀kọ́ ọ̀fíìsì lọ́ fi ń ṣe ntí ẹ̀kọ́ ọ̀fíìsì ọ̀jìnà sí ni mo ń fi ọlọ́kàn balẹ̀ bí akídà rẹ bá ọ̀yà lónìí àwọn èèyàn save báwọn yẹn bá ti lè pé méjì lónìí lásẹ̀mblì tí wọ́n jókòó wàhálà dénú obìnrin ò bọ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn o wọ́n sọ̀rọ̀ rẹ̀ àfọ́mọ́ ọmọ àlè nípa ajá nípa àgbákò sí ọlá lẹ́kẹ̀ẹ́ àmà èyí tó sọ ni ó ti já ìlẹ́nu rẹ náà ó ti dáná wájú ọlọ́run ọba ọ̀rọ̀ ẹ̀yìn ó tún wá jẹ́ ẹlẹ́sìn àyà abẹ́dàlóhùn àdàgbàjẹ́ ìgbà tó ṣe zìnà tán láyé ó wá lọ gbéjà bù ọ subhanallah ilé ìlú aburú jù kéèyàn máa ní kéèyàn máa fi ahán kéèyàn máa fi ahán kó wọn fi ní àwọn mùmìnì lára ewu ni o nítorí lẹ́yìn ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ á sọ ahán wa ìta bá fẹ́ sọ ẹ jẹ́ á nímọ̀ nípa ẹ̀. ẹlẹ́ẹ̀kejì béèrè pé kí ló dé tí mo fẹ́ sọ bóyá o sọ rẹ nìkan ni ṣé ìmọ̀ ń sọ fẹ́ ni tí mo ń sọ fún yìí kó na lè mọ̀ sọ́wọ́ fẹ́ ni yíwá oníwàyí lọ́wọ́ ni àbí kó lè lọ bá a tó pàkíyèsí ẹ̀ sí àbọ̀ òfin ń ṣe wá sí sọ ahọ́n rẹ̀ béèrè bẹ́ẹ̀ tí bá sọ̀rọ̀ yìí ó tún béèrè pé àǹfààní wo ló fẹ́ ṣe gan. Turbi Anabi sallallahu alaihi wa sallam ó ní man kana yu'minu billah wal yawmil akhir falyaqul khayr ẹni bá nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run tó sì gbàlìkíámà gbọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ dáadáa ni kó sọ lẹ́nu áó liyasmut àdúgbò bí dákẹ́kọ̀ọ́ mọ́ sọ̀rọ̀ tuntun bá fẹ́ sọ kójọ́ tó dáa tó bá jọ́ tó burú èyí ó jìyà lọ́dọ̀ ọlọ́run ọba àbí ọlọ́run ọba ọba àlekè ọlá mọ́tà sọ wa kó níbi sọkúsọ ọlọ́run sọ ahọ́n wa kó níbi sọkúsọ ọlọ́run sọ etí wa kó níbi gbọ́kúgbọ́ wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. على رسول الله وعلى آله وصحابه أدعى الله وبا عليكم في الله orí agẹ́ntì tán ọlọ́run kọmọ bá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam níbi kútùbà alákọ̀ọ́kọ́ a ń ṣe àlàyé fúnra wa nípa ewu tí ń bẹ níbi ọ̀rọ̀ sísọ. alimohim èyí tó dáa tá a bá fẹ́ sọ̀rọ̀ kójú ọ̀rọ̀ tó dáa bó o lásán kọ́ ọ̀rọ̀ tó a fẹ́ sọ yíyọ̀ tó dáa àti kéèyàn nímọ̀ kó dáa ẹ lọ́wọ́ hadith anabi muhammad àni inna rajul ẹ máa rí inú àwọn èèyàn. لا يتكلم بالكلمة، kalima yóò sọ̀rọ̀ ọ̀rọ̀ يبصي sọ yìí yóò sì ṣe kòńgẹ́ yóò bọ́ sí ìyọnu ọlọ́run ọba orúkọ ọ̀rọ̀ náà dáa torí pé ó ṣe dòńkè ìyọnu ọlọ́run ọba ọlọ́run ọba lọ pẹ́ nìyí yóò lọ kọ́ àtọ̀rọ̀ tó sọ sára àwọn tó yọnu sí tó bá di gbé àlè kìyàmà ẹlòmíì ó sì sọ̀rọ̀ míì ọ̀rọ̀ tó burú yóò burú jáì yóò bí ọlọ́nu látara tó bí ọ̀rọ̀ yìí bí ọlọ́nu ọlọ́run sì lọ pín tọ̀hún sára àwọn tó bínú sáré kìámà èyí tó wá burú jù òun ni ọ̀rọ̀ tá a máa ń sọ láì dáa nípa àwọn àfáìsìn. àwọn àfáà súnà ọ̀tá máa ń sọ ń pa wọn ìṣọ́kùsọ̀ ẹ̀lómi máa ń sọ pa àwọn àfáà súnà ẹ kàn ń sọ àwọn èèyàn nù ni sọ́yìn tó jáde lẹ́nu ọ̀tà wákùn wájú ọlọ́run ọba ni. àbí ọ̀rọ̀ tá a máa ń sọ láti lè fi kónira bá àwọn tí ń ṣe súnà ọ̀rọ̀ tó sọ lásán ọ̀láyì olóṣùwọ̀n bọ́yọ́ ọmọ tó ń dààmú rẹ̀ ńlẹ̀ wọn látàpé ṣe súnà ìwọ lọ́wọ́ sọ kọ́lẹ̀ èsì mọ̀lẹ́bí wọn ẹ kú tábù rẹ̀ ńlẹ̀ nítorí ọkàn sọ lọ́nà ìyẹn ti sàpákùn wájú ọlọ́run ẹ kú tábù rẹ̀ ńlẹ̀ ọ̀tọ̀ sọ ni wọ́n ti lọ kó jáwé lóòótọ́ ìwọ ọlọ́fẹ́ jìyà gbogbo wọn ìwọ nìyà wọ́pọ̀ kọ́ kó tó ń lé yàgbọ́ ọmọ wọ ọ̀tá sọ ìdúrà ti wọn ní kakúnjọ náà tó bá ti jáde kí á máa ọdí kó léwu ẹwọ máa lé ẹwọ máa lé nǹkan kékeré ló ṣe lójú ara rẹ̀ ńjọ́ náà ó di ńlá fún lónìí ọmọlẹ́tẹ̀ rí òní anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo bí tẹ́ bá ti rí ọmọ lé ẹ máa lé kẹpa ni o kẹpa pa, tí ẹ bá ara kékeré lé ni tí ó máa lé pé kí ló ń lé báyìí ọmọ lé ni wọ́n ní kọ́dà ìyálà wa Aisha radiyallahu ta'ala anha wọ́n ní bí ọkọ̀ bí haro ṣe báyìí nulẹ̀ kí wọ́n á fi sí ẹgbẹ́ kan ogun lé báyìí wọ́n á bẹ́ẹ̀ pé ìyálà wa Aisha kí lẹ́yìn fi kìíní yìí ṣe ó lọ́ọ́ máa ń lé òun fi bá a bá ń kọmọ́lé ànábì sallallahu alaihi wa sallam ó lẹ́ẹ̀mọ́ gbalada látàpẹ́ ń kọmọ́lé kí ló ṣe tó bá ẹkùn ni kọ́dẹ̀ ẹkùn gan-an wò yẹn bá pa àmọ́ máa ń lé bẹ́ẹ̀ ti rí ẹ pa ẹ̀ tún ọgbà dá lórí ẹ̀ kí ló ṣe ń jọ náà anabi sallallahu alayhi wa sallam anabi ní nígbà tí wọ́n sọ anabi wa Ibrahim tí wọ́n sọ sínú náà gbogbo ẹ̀dá ọlọ́run kòkòrò ní ẹranko ní gbogbo ní wọ́n bàjẹ́ ń jọ náà inú wọn ò dùn àfọmọ́lé nìkan bó ṣe wá bó ṣe wá ma iná bó ṣe kéré lọ nìkan iná bó ṣe kéré tó ní ẹwọ́n má lé o ìgbà tí wọ́n sọ fún iná tán ó tún wá súnmọ́ bí iná nítorí wọ́n ń fẹ́ kó lè bá àjò dáadáa bó ṣe kéré tó bó ṣe kéré tó ó tún wá bọ́ sí lọ́lọ́ náà tó fẹ́ náà ní ṣe lélẹ́ ìjàmà ṣe pé àwọn èèyàn náà sọ náà bí Ibrahim ti ń ná òun kàn ń fẹ́ lásán pé kó lè kẹ́ dáadáa kí ni Ibrahim ṣe fún ìkórìíra náà ni láti jó ńlá níbi ni ẹ máa pa á bẹ́ẹ̀ bá pa á ẹ̀sìn ọ̀gbára lórí ẹ̀ ni ẹ̀rọ sọ̀rọ̀ lọ́hùn ẹ̀jẹ̀ mọ̀ sẹ́nu wa. àwọn àṣàkáṣà tá a máa ń dá ẹlòmíà máa dá sà àṣàkáṣà slang bọ́bá bẹ́ dá bọ́bá bẹ́ dá slang gbogbo slang ọ̀dá tákùtọ̀ ọlọ́run má bá débi ẹ̀sìn mọ́mọ́dù lọ́lọ́run àwọn kan nù mọ́mọ́dù lọ́lọ́ mọ́mọ́dù lọ́lọ́ àwọn míì ó yẹ lọ́rùn àfà báwọn bá ti fi dáhùn ṣe pawọ́ báyìí wọ́n máa fi àyà kùhán wọ́n máa fi dára wọ́n ní kanjọ́ kan òun dé kùntù fẹ́ ṣe wá sí mbẹ́ àwọn ará kùntù àwọn olówó kìbọ̀kìbọ̀ wọn pọ̀ mbẹ́ wọ́n ní ará kùntù eléyìí mọ̀ níyì ẹ̀yin lẹ́ dájú láyé ní gbogbo ẹ̀ látọ̀ mọ̀ bá dá ará kùntù ni sọ ìtọ̀ sọ ni ọtún yà lè àgbákò lọ sọ fún ọlọ́run nsọ Qur'an kúntù khayra umma ara kúntù ẹ̀lẹ́dájì ọ̀rọ̀ ló sọ yìí ó ti àpapọ̀ wájú ọlọ́run ẹni tá ti kú ó ti torí ó tọ́gbà láwọn èèyàn ọ̀tí náà sẹ́nìtì ẹlòmíì ọ̀yìn tó ajọ́ mọ́ ọ̀fà ọlọ́run dákọ̀ ọ̀fà ọ̀fà ayé náà àti bo sọ́fà lásìkò àwọn míì wọ́n ní ìta kéré sí alámútàrà kéfè rọ́kọ̀tì ni o alámútàrà kéfè ní rọ́kẹ̀tì àfà iná tẹ́ni ń sẹ́lúlà eléyìí o iná tẹ́ni ń sẹ́lúlà alágúnmu ẹlẹ́kún ẹlẹ́rìn gbogbo àṣàbá yìí gbáà ẹ̀yìn fi ẹ̀sìn sí ẹ̀yẹ ni ẹ gbọ́ bìràbì náà sí èdè ó ti já ilé mi ọ̀rọ̀ burúkú ni ó lè kó báyàn ẹ bá kò já sọ ẹnu wa jàmáà ẹ já sọ tí ó jáde lẹ́nu wa ẹ má já báwádà níbi ẹ̀sìn ẹ̀dàkọ̀ ẹja tọ̀ ẹja sọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa sáwọn ọmọ wa sáwọn ìyàwó wa sáwọn ọkọ wa ẹlòmíì fẹ́ràn èpè èpè ni máa jáde lẹ́nu ẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ní kó bẹ́ẹ̀ gbọ́rọ̀ máa sọ̀rọ̀ òsì ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ òdì ẹ má sọ sí dábà ọ̀rọ̀ burúkú kì í jẹ́ lẹ́nu mùsùlùmí ẹ̀ẹ́rẹ́rẹ́ lérí ibú yìí ẹran ẹran rẹ̀ lérí ibú gbó eléri ibú tí ń ba ń gbélé pọ̀ nù kò ṣe kó bẹ̀rẹ̀ gbé kó gbélé pọ̀ irú ẹran ni àbíkẹ́ lọ dúnú ẹlòmíì wọn gbé ó gbé kó lérí ẹran ọmọ tó bínú ọmọ òsì ọmọ tó bínú ọmọ òsì lẹ́nu rẹ̀ gbàtà nàbí sallallahu alaihi wasallam tí ń sàlàyé pé àwọn obìnrin ni wọ́n pọ̀ nù náà jàǹnàmà ànábì ló sọ bẹ́ẹ̀ ó láwọn obìnrin ló pọ̀ nù náà jàǹnàmà ọlọ́run jẹ́ kí yàwó mi wà mẹ́ta ọmọ mi àtàwọn ìyá mi o ọwọ́ mú bọ́ọ̀sì tiẹ̀ náà wọ́n náà mú wu ara arábìnrin yìí arábìnrin kan wá béèrè pé kí ló dé tó bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní wọ́n fẹ́ràn èpè púpọ̀ èpè bọ́n bá ti tẹ̀ báyìí ọmọ òsì ní ọba ọmọ òsì lẹ́nu rẹ ẹlẹ́kọ̀ọ́jà máa ń sọ tí wọ́n jáde lẹ́nu wa ọ̀rọ̀ burúkú kò yẹ kó da lẹ́nu wa torí pé ọ̀rọ̀ burúkú tá a bá ṣépè fún yàn èpè tá a bá sẹ́wọ̀n nì kò ní lọ lásán tọ́ọ̀fì èpèlé lérí ibú eléri ibú ni wọ́n mọ̀ yìí tó bá fi lè jáde lẹ́nu rẹ bẹ́ẹ̀ eléri ibú lẹ́ràn yìí ẹran òsì ẹran òlé eléri ibú láílé ẹran yẹn eléri ibú tó èpè bá ti jáde lẹ́nu rẹ ànábì ni yóò gba sẹ́mà lọ ni yóò gba sẹ́mà lọ ni kò ní ibi wọ sẹ́mà yóò padà wá yóò fẹ́ wọlé kò ní ibi wọlé ẹni tó wá pèlè lérí ibú yìí yóò wá wọ ara rẹ̀ wá tó ẹ pé ó tó ẹ pé ó lẹ́tọ̀ọ́ sí lóòótọ́ ó délé rí búnu òbí mi ti ṣépè fọ́mọ rẹ̀ láti kékeré torí kó dáta nù eri bú wá dúró lára ọmọ ní fá dòní e, ó sì yẹlẹ́rí ọbọ e, ó wá yẹlẹ́rí bú ọmọ ọmọ mi ya tọ́ọ̀gì ó ya mo gbó ó yọ ọmọ àdánù lónìí èpè tí ya sẹ́ni lánàá torí náírà kan tó sọnù nítorí pé tí èpè yẹn yóò wọnú ara rẹ̀ lọ́sọ̀lọ́sọ̀ ń gbàgbọ́ sí fún ọ anabi sallallahu alayhi wa sallam ó wá bọ́jẹ́ sí pé ẹni tó ṣẹlẹ̀ lórí ibú yìí tó ṣépè fún yìí tí ò bá mọ̀ kankan pa èpè yìí yóò wá wọnú ara rẹ̀ ìwọ́nù adé lórí ibú èyí ń sọ tí ò da lẹ́nu anabi ń tọ́bù pẹ̀lú àwọn sọ̀hábà wọ́n ń tọ́bù lọ wọ́n ń gbé ẹsìn ẹsìn kanú àwọn tí wọ́n jọ ń lọ yìí ẹsìn wọ́n rìn dáadáa tí wọ́n ń gbá ẹ̀mà kọ́dẹ̀ lómi mọ́tò mọ́tò eré ibi bóòsì kò dá o ó yẹ táwọn ẹ̀tọ́ wọn wa mọ́tò bẹ́ẹ̀ bá tún wa mọ́tò yìí máa ń kẹ́kẹ́ ibú ni eléyìí ibú ni ó eléyìí ibú bò ẹnìyẹn wá ṣépè fún ẹsìn náà ó ní eléyìí ibú ni ẹsìn yìí wọ́n ti, wá sí báyìí fún mi tọ́ lọ́wọ́ ọkọ̀ eléyìí ibú ni wọ́n ẹsìn yìí ànábì ló ti dá báwọn sọ́ọ̀rí ẹsìn yìí kò ní tẹ̀lé wa lọ́wọ́ ẹsìn kí eléyìí ibú ò ní báwa rẹ̀ pọ̀ ẹ̀sìn eléri gbogbo àwọn ọmọ tẹ̀ nísìnyí eléri ibú ni wọ́n kò sí ìtọ́pọ̀ eléri la láyé wọn rí ìwọ àtàwọn eléri ibú lẹ́jọ́ ń gbélé pọ̀ eléri ibú ni wọ́n náà ẹ dákun jàmá ẹjẹ́ máa ń sọ ahọ́n wa ahọ́n léwu púpọ̀ ahọ́n léwu púpọ̀ abiọlọ́n ọba alekiola mọ́sà dáàbòbò ahọ́n wa mọ́sà dáàbòbò ahọ́n wa máa ti ahọ́n wa síbi tó fẹ́ ntọ́ bá fẹ́ tó bá dáa tó yọnu sí sádọ́mọ àlìjẹ́nà látara rẹ̀ òun ni ojú máa jẹ́ lẹ́nu wa ẹ̀ tá súnmọ́ tá máa bá rìn tí a tún máa sọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu ọlọ́mọdé arìnrìn kó bí bá ń bẹ pẹ̀lú wa yàwáyà ọ̀la ilaha illallah ẹni tó yẹ pé a súnmọ́ àjọba rìn ní tó dá ó máa fi jẹ́ lẹ́nu wa ọlọ́run mọ́sá wa súnmọ́ ọlọ́run tó